فلا هادي له أشهد أن النبي صلى الله عليه وسلم قال ألا النبي محمد صلى الله عليه وسلم وصبايك طوافك بالبيت طواف طوافك عفوا طوافك بالبيت وبين الصفا والمروة في yàwá Aisha radiyallahu anha nígbà tí wọ́n gbéra pẹ̀lú ànábì àti àwọn ọkọ̀ tí wọ́n jọ wá ìrọ́ọ̀mù tí wọ́n gbé. gbogbo àwọn tí wọ́n ti ń lọ sí mọ̀dínà àmọ̀ lọ́tọ́ wá fẹ́ mọ̀ lọ sí mọ́kà láti lọ ṣe ọmọrọ wọn á ṣe gbé èso ọmọdé súnlẹ̀ ẹlẹ́ifá. lítàtàmọ́tà àbíhá ilal hajj láti lè ṣe tàmọ́tòrò tíyàwó Aisha radiyallahu anha ìtọ́gbà lérò ni àwọn ní sísè máa hajj tàmọ́tòrò fàhádọ̀ ti kúrò bá Mẹ́kà. nígbà tí wọ́n súnmọ́ yẹn nǹkan oṣù fa amaraha nabi rasulam an tudikala alhaja ala li umra ale b'a ko kwana ati ni kanti a ti bọ nu umra yẹ kí wọn yẹ jama ẹ ba lọ ẹ jẹ ko wa mẹ kí ni ya. pa méjèèjì pọ̀nù ẹ̀sùn wọn wípé ní ẹni tí ó bá fẹ́ ṣe kìrọ́ọ̀nù. ni ìyàwó aisha náà ti hajj bọ̀nù ọ̀rọ̀ fàfà àlàt fasọ́ra ti kọ̀ọ̀rí náà falamtẹ́tù ìyàwó aisha ò bá ọba ti kọ́ọ̀rí ẹ̀ ń tọpa méjèèjì pọ̀ wọn àti tọ́wáfù yìí falamtẹ́tà ilà bàdà òkú fìbè àròfà kódà sáàyù báyìí náà sọ́fà àti mọ́ríwá ìyàwó aisha ò ṣe dẹ̀yìn ìgbà tí wọ́n ti parí àràfà walimafiti bili Muzdalifa lẹ́yìn ìgbà tí wọ́n ti kó ní Muzdalifa ẹ̀rí pé ṣáàjì ti ti bẹ̀rẹ̀ nù. wàrọ̀mọ̀ jamratal akọba yàrá ṣáná jùkọ̀ ní àwọn sifaatu tá a ti ṣàlàyé bá a ṣe jùkọ̀. súnmọ́ kọ́ láti yá Rasulullah yàrá ṣàwá pa anábì pé ní inni ajidu fi nafsi anni lam atufu bilbayt hina hajjajtu. rí lọ́kàn pé ah èmi ò ṣe tọ̀wáàfù hajj tí mo ṣe yìí báwọn yòókù ṣe ṣe. fàámàrà ọ̀sọ̀sọ́lá àháàhà àdéhùn bá pa ọmọ ẹ̀yà rẹ̀ láṣẹ ìyẹn tó jẹ́ ọmọ ẹ̀yà ìyàwó Aisha Abdurrahman ibùdó tanu Abdurrahman ibùdó. Abubakar ẹ máa bá wa lọ torí pé ìyàwó Aisha bintu Abubakar jẹ́ abdulrahman fún abubakar sóun lẹ́gbọ́n ni sóun làbúrò ní ààrẹ nínú tán ṣùgbọ́n ọmọ ẹ̀yà aisha. فذهب بها إلى تنعيم ليلة الرابعة رابعة عشرة فاعتمرت wọ́n ní kọ́mú yàrá aisha lọ àyè kátà pé tẹ̀nìím kọ́lọ́ gbé ìṣòro mù níbẹ̀ láti ṣe umura torí pé umura táwọn yòókù ṣe nígbà tó ń ṣe nígbà tó ṣe èdè mọ́kà ìyàwó iṣẹ́ òde kínní wọ́n ẹ̀ ṣe. báṣẹ́ ájì nìkan lè mẹ́wàá ṣe wọ́n ní ṣe umura. àlẹ́bàá ni abdulrahman tí ọmọ ìyá rẹ̀ lọ sí tẹ̀nìcìm láti lọ gbé ìhìrọ̀. yẹn náà fáà ń fi mú eléyìí ní ọjà pé tó bá wà nínú haram. tó bá fẹ́ gbé ihram kó n fẹ́ ṣe umra kí ni ó ṣe ẹni yóò jáde síta lọ sí tẹ̀síìm àbáyé tí ó jẹ́ kárìjù haram nígbà tó bá fẹ́ ṣe umra ni gbogbo ilé láti ṣe lálàyé àtúnwá fàṣẹ náà ẹni tó bá ti wà nù mọ́kà ogun ibi tó wò wá àti ló fẹ́ ṣe umra ni o ibi tó bá wà nù ni ó ti gbé ihram torí pé nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ àìkú wa ní ṣe umra tán yóò kó ṣe umra àti hajj níbo náà wà ń bẹ̀ ń gbà wà nílùú tẹ́bi mọ̀dínà kan wà nílùú mọ́kà kátó padà sí mọ̀dá ní ọjọ́ kẹrin alẹ́ ọjọ́ kẹrin káyipé àyàmùtẹ̀síríkì tán lọ́sàn-án ẹgbẹ́ ọ̀ntàtì ni ó tán ọjọ́ kẹrin láti. bá fi ṣe kírọ́n tọ̀wáfù kan náà ló jọ́ràn yẹn fún àti sáyù bẹ́ẹ̀ náà sọ́fà pàlùmọ́rìwá òun náà ni ó gbé hajj àti kínní àti umrah rẹ̀. ọwọ́ amásíra bójú mọ̀rọ́ rẹ̀ lọ́ọ́ làmà ilé lọ́pọ̀lọpọ̀ àǹfààní lórí lórí wà mí nínú àìmọ̀tò fàlàsà. ẹnà àwọn ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà tó wà lórí ẹnu. àwọn àwọn máa sọ pé tó bá ti ṣe tọ̀wáfù ńgbà tó kọ́ ṣe umrah rẹ̀ ó ti gbé ti kínní jẹ mí ní òkò ní. حديث تي علي بن أبي طالب أتي عمر بن الخطاب تيوغوا ذكر الزيلاعي في نسب راية فنحن وفاين شواجنا ومحدثون أنا منش حديث يعني ترى متجي نسب راية الإمام الزيلاعي بقنا في الحديث نحن حديث ذاكتين دليل أنتو كبني على أن السعي pé kárìn la yakunu illa ba'da tawaful rifq a lè ṣe àyàfi tá a bá ṣe tawafu ti hajj tán wà illa fala yasihu tá a bá kọ́kọ́ ṣe ká tó ṣe tawafu ní kò sí kíni. الحج في حق القارن بينهما àdìsí yìí tó ń tọ́ka pé ẹni tó bá fẹ́ ṣe hajj àti umra tó bá fẹ́ ṣe ní ọ̀nà kìrọ́ọ̀n tí ó pa méjèèjì pọ̀ ẹni iṣẹ́ méjèèjì ó wọnú ara wọn gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi ibn abbas sanadu bẹ́ẹ̀ musa sọ́lá sọ báyìí pé ní dakhalati al-umratu fil hajji ila yawmil qiyamah umra ti wọnú kínní.

anabi ní kí wọ́n fi múra yẹn bọ̀nù hajj àbí kátó hajj ń bọ̀nù múra káṣí ní ìròyìn kìrọ́ọ̀n tó pé ìrọ́ọ̀mù ìrọ́ọ̀mù tó gbé yẹn náà náà fi ṣe hajj àti múra láì ní bọ̀rọ̀ alẹ̀. kílá anabi wa sọ ní ìfọ̀hálì máa yẹ fọ́ọ̀lù làhájj gbogbo ntálàlá hajj bá ń ṣe níwọ́n náà máa ṣe kíni ó máa gẹ́rà allah tàtúfì ọjọ́kọ̀ gẹ́rà allah tàtúfì bìlbẹ̀ ìkẹ̀kẹ́ náà lọ kẹ́ léṣe nígbà tí ó wà nínú haidọ̀ yìí ọ̀ lè ṣe tọ́wáfù lásìkò. فأخذ أئمة ثلاثة من هذا اشتراط الطهارة للطواف أنا مثلا أبيتو أجاجاد لابن أترى حديثي إني أما أئمة متى إمام مالك إمام شافعي إمام Ahmad làwọn ti dúró lórí wípé ní èèyàn ò bá mọ́ra kò lè ṣe kíni kò lè ṣètò wá nítorí pé ànábì ọ̀sán sọ́lá wọ́n ṣe yọ̀ǹda gbogbo ṣe ájì fún ya wa Aisha ńgbà tó ń ṣe àyínà wọ́n yọ̀ǹda kíni wọ́n yọ̀ǹda tó wá. Amma Abu Hanifa rahimahullah ẹ̀rí amúnú Abu Hanifa fayarọ̀ anna mani ahamina tawaf. ولئلا تلبث بالبيت وهي حائض أني ntí àwọn rí ni pé kíkọ̀ tí wọ́n kọ̀ fún yíyàn pé yẹn má ṣe tọ̀ wá fún ni pé bí yẹn má kọ̀ ẹ́ mọ́ṣáláṣí torí pé ó ṣe haidọ̀ wàhálà haza fàlà tó ṣàrọ̀ tó tọ̀ hara tó ìdá ò lè tọ̀ wá fún torí ẹ̀ ìmáàmù Abu Hanifa sọ pé ìmọ̀ra ẹ̀ ṣe kọ̀ǹdíṣàn pé èèyàn lè tọ́ àfù láì mọ́ra láì ṣàlùwàlá láì wẹ̀ wàlákin lè tọ́ fàtiwá yà ha sọ ha tọ́ àfù ha ẹni kó mi bá pẹ́ mọ́ṣálá torí haidọ̀ ní ṣùgbọ́n tí wọ́n ní musa tọ́ àfù pápájọ bóyá kò tí rọ́ṣẹ́ òpó ní ó ṣe ẹni tó bá tọ́ àfù lọ́dọ̀ tàwọn tó ti bẹ́ ìdájọ́ rẹ̀ kí wọ́n á ní ẹnu àfa àpèsè mẹ́ta alákọ̀ọ́fà náà wájib ìdàkẹ́ni wájib wájib tó pé téèyàn ò bá ṣe é kí ló téèyàn bá ṣe wájib ń fi ṣe ájì kí ló ṣe ájì kó máa tán ìtàn ẹ̀kan ní súnà téèyàn bá ṣe kí ló máa ṣe ájì ẹ̀ ájì ẹ̀ lọ ṣùgbọ́n olè èyí tí ò ṣe yẹn yóò jẹ́ kí ládẹ́ kiri láspẹ̀tì yẹn àwọn kẹta ní rúkúnù ni kí ló ṣẹlẹ̀ tí o bá ṣe tó bá jẹ mẹ́ta tó pèsè lórí ìrìn táàrin láàrin sọfà àti mẹ́rọ àti sọ ìròyìn níbo láti gbèjẹ mọ́ sọfà níbo láti parí ẹ̀ sí tá a bá dá ní kẹta láṣẹ a bá àmì gírèkà á sáré. mẹ́tẹ̀ẹ̀ta amadiabu imam ahmed mẹ́tẹ̀ẹ̀ta ló sì lẹ́ẹ̀rí mbẹ́ ẹ̀gbẹ́ni wa dáyẹ̀ sẹ́ni ká sẹ́ni kò yẹn ti lè sọ̀rọ̀ mẹ́ta tí kò amadi sọ ni. ní mọ́sáàbí ní mọ́sáàbí imam ahmed nìkan ẹ̀ sì rọrọ̀ mẹ́ mẹ́tẹ̀ẹ̀ta mi láì ti lọ mọ́sáàbí imam imam mi. fasáàbà kẹsí irú mi náà sọ̀rọ̀ ìlànà anáwó rọkùn bọ́pọ̀lọpọ̀ àfáà dúró lórí pé rúkùn nù عنه الحاج ميلو tá a ti lọ́rọ̀ pé mẹ́ta lọ́dọ̀ tẹ̀ á ní ìkan nínú kíni nínú ọ̀rọ̀ tó sọ ni. wàmí mọ̀ọ́rọ̀ azalika mina sọ̀hábà nínú ẹ̀tàn rí wal muslimun àwọn mùsùlùmí tó bá ṣe hajj náà ti tawaf bayna wọ́n sọ pé ní sunan azaba badu sahaba ti wa tabi'in alinu asahaba ti tabi'in tọdọ lele lórí pé sunan ni bila yajibu bitariki shay tẹ ẹ bá filẹ nǹkan kan ṣẹlẹ nínú ibnu abbas anas ibnu malik abdullahi ibnu zubair muhammad ibnu sirin nínú tabi'in ibnu sirin wàá wá riwayat imam ahmed imam ahmed la tó sọ kí ló ta tó sọ torí a ti sọ síwájú pé ní ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló wà nù mọ́tẹ́ àbí tiwọn bí wọn fẹ́ rí bọ́ọ̀rọ̀ ṣe ya nínú mọ́tẹ́ àbí imam ahmed tíra olóda tó kọ́kọ́ kọlọ́kọ́ alimogini ibùnú kudama náà tó a lè pè ní encyclopedia fikiu ní alimọ́tẹ́ àbí alimalik afọ́n alhambali àwọn afa kọ̀ọ̀kan. àbí mọ́tò àbí kọ̀kẹ́lẹ́ ẹ̀rí tíra kan gbòógì tí ó mọ̀ kó ẹ̀rí oríṣiríṣi wa. tábàwọ̀ Imam Malik tábàwọ̀ mọ́tò àbí abaka àtẹ̀mọ̀yédè àwọn àyẹ̀sìkár ti al-Imam Ibn Abdul Barr bẹ́ẹ̀ ni haṣẹ́ àtúrò àbìdín ní mọ́tò àbí al-Imam Abu Hanifa tábàkà àtìrà yìí ti ń jẹ́ ti. ní kílẹ̀ rí tiwọn ẹ̀rí tó gbámu ni pé ọlọ́ni fala junaha alaykum ayàtọ̀ ayàtọ̀ wà fà fala junaha alay ayàtọ̀ wà fà bihima kò sẹ́sẹ̀ fún yẹn kéèyàn ṣe tọ̀wáfù láàrin Safa àti Marwa ìwé téèyàn bá ṣe ó dáa kò sẹ́sẹ̀ fún yẹn ibẹ̀ náà ló pé ní ntó dáa ni súnà ni kò dé ipò rúkúnù pé kò dé po wájibù ni pé yóò jẹ́ rúkún ẹ̀wà rọrùn rẹ̀ kẹta tó ní wájibù ni wà ilé ìdáàbà abu hanifa ìyẹn ni abu hanifa gbámú àti imaamu sauri àti alhassan albasri wọn náà tún lè riwaayẹ ẹlẹ́ẹ̀kẹta lọ́dọ̀ alimaamu ahmed ìkhtaro hamin ashabihi nínú àwọn tí wọ́n gba ọ̀rọ̀ nínú àwọn ashabu imaamu ahmed yẹn tó wà lórí mẹ́ẹ̀. méjì nìyí nígbà tí alimami bin Kudama kọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí wá èyí iná ló tẹ̀wọ̀n jù lọ́dọ̀ táwọn pé súnà tá a fẹ́. ọ̀kọ́ọ̀l imam mugin wa sọ pé ọ̀kọ́ọ̀lù kọ́ọ̀dì aqrabu ila al-haqq insha allah ta'ala. ẹni nígbà tí wọ́n kó ti kàn nínú àwọn afa ọ̀nà alikọ́ọ̀dì ṣé kọ́ọ̀dì lè yá di abẹ́lómi. a ní ọ̀rọ̀ rẹ̀ ló súnmọ́ ló fẹ́ tẹ̀wọ̀n jù pé súnà ni. fa inna fi lànà bí أصحابه دليل وجوبه كرمي والحلاقة ولا يلزم أن يكون ركنا وقول عائشة يعارضه قول غيرها ni ama adilatu anahu sunnatun fagairu na idọ ẹni ká pè sunna ọ̀rọ̀ yẹn ò dúró tó ẹgbẹ ọ̀rọ̀ ìjẹ sunna yẹn agbáyẹ okùn mélòó lẹ okùn méjì falẹ ayatu nasalati lamma taharraja sahabatu min sa'yi li wujudi sanamin ẹni kò sẹsẹ fún yín tẹ bá tọ wá fún pé àti tọ wá fún tiẹ lé tó bá wù wá ni ṣùgbọ́n tẹ bá dé ó dáa kò sẹsẹ ńbẹ táwọn kan fi gbọ́ yé ké súnà ni ẹni tó fa ni pé ó ní sábà bí o tí wọ́n ní kò sẹ́sẹ̀ fún ẹ tó bá ń lọ sí yíyẹ pé ọ̀sìn lè má ṣe kíni ọ̀lẹ̀ má lọ. wọ́n ló ní sábà bí o tọrọ yẹn fi wá bẹ́ẹ̀ òòsà kan wà lórí sọ̀fà tẹ́lẹ̀ òòsà kan lórí kíni lórí márùwà nígbà àjà ìlíyà nígbà tẹ́sí dé aṣọ bá ń fà sẹ́yìn láti dé kíni láti dúró mbẹ́ ẹ lè láti bẹ̀ náà lọ sí kíni láti sọ̀fà kan lọ sí mọ́rí àtòrí òǹsà méjèèjì kọ́mọ́ bá fi jọ tàwọn kèfèrí ìyẹn ló ń káwọn lára kù náà fẹ́ fi ṣe ẹ̀rí lọ́nà wa fi sọ ẹ̀rí kalẹ̀ gbà òǹsà kọ́lẹ̀ ń fẹ́ fi ti ń ṣe torí kíni torí ẹ ṣe kò sẹ́sẹ̀ fún yín ẹ̀ ń rò pé àtàbà bẹ̀ tí ò ṣe pé bí òǹsà lánàá yín kò sẹ́sẹ̀ fún yín tọ́lọ́ lẹ́yìn ṣe ẹ̀ gbọ́dọ̀ lọ ṣe ayé pé ẹ̀rí kápẹ́ súnà ìyẹn ò dé kíni kò lọ wọ́n á kọ ẹ̀rí méjì náà ẹ̀rí oníwà adilatul wujub qawiyya bàbá ní adilatul wujub qawiyya adílà kápẹ́ ní wájibu ó lágbára gan làkínà làmùtò sílò ilà rukuniyya ṣùgbọ́n kò bá dé rí kápẹ́ ní orígun ayé pé sheikh basam táwọn ẹ̀jẹ̀ tíra yìí wọ́n làwọn gbámú wájibu ṣùgbọ́n ẹ̀ tọ́pọ̀lọpọ̀ àfa àdólé lórí rẹ̀ já àdólé lórí pé as-sa'yu bayna as-safa wal-marwa rukunu rukunu wallahu a'lam. nam hadith tí ó tún wá pọ̀ wọlé tó tẹ̀lé náà ni hadith ibn abbas radiyallahu anhuma ní annabi sallallahu alaihi wa sallam lam yarmul fi sab'i alladhi tọ̀wáfù lè fádọ̀ tánàbí ṣe kí ló ń pẹ́ tọ̀wáfù lè fádọ̀ òun ni tọ̀wáfù ti kíni ti hajj gangan ànábì ò se rọ́mùn níbẹ̀ ọlànàbí ò ṣe ẹ̀rẹ̀ kí ni tí ò ṣe. tá nàbí ò ṣe ń bi tọ̀wáfù àlìfàdọ̀ tọ̀wáfù kùdùm péyẹ̀dé èyí tẹ́ ò fi ṣe tọ̀wáfù ọmọrọ̀ rẹ̀ a ní nǹkan méjì la fẹ́ ká ṣe ó náà ní rọ́múlù àti ìdìtìbà kéèyàn yọ èjìká ọ̀tún lẹ̀ kó a ń bi tọ̀wáfù méje mẹ́ta àkọ́kọ́ rẹ̀ kó dé kí ni. dé láti lọ ṣe ọmọrọ káyí pé ọmọrọ nìkan lọ lọ ṣe kí ó sáré kọ àjẹ ọṣẹ káyí pé ní ẹni tó fẹ́ ṣe ọmọrọ àti àjẹ tó fẹ́ ṣe tàmọ́ tó lò nígbà tó ṣe tọ̀wáfù ọmọrọ yóò ṣe kíni yóò ṣe tó bá di tọ̀wáfù hajj kò ní ṣe. arọ́bùl mustahab fi tọ̀wáfáàtì salas mina sábọ̀ẹ̀ ẹni méje tá a ṣe mẹ́ta àkọ́kọ́ ṣe wẹ̀yà kónú alẹ́ kólà kólè a ti káàkiri ilé ni hata fíìmù bayna ruknayn al-yaman wal-aswad náà àrọ́mọlẹ̀ láyà kónú illa fi tawaful qudum gẹ́gẹ́ bá a ti sọ pàdé ìtọ́wáfù tí a fẹ́ fi ṣe múrọ̀ wa náà láti ṣe ẹni tí ó ṣe lè ó wà fún lèlè mufrid ẹni tó fẹ́ ṣe hajj nìkan ẹni tó bá ṣe hajj nìkan tó bá tọ́wáfù tọ́wáfù lówó ló ṣe yẹn kò ní ṣe tọ́wáfù ájì o tọ́wáfù tó dé ó lè tọ́wáfù kò dùn wíwà pé yẹn wọ mọ́ṣáláṣí tó náà lọ sí ṣèyàtì mọ́ṣáláṣí ní retí o tó bá ti pé ṣe ájì مقارن أو إذا كان مقامه طواف العمرة للمعتمر والمتمتع كما إذا سواج كاي كون لو طواف متو بس عمره مين لو لازم تي ساسكو حج تو لو عمره نيكو طواف هنا نو طواف عمره هنا نو طواف القدوم أجب يوسي الرمل يوسي سي الاتباع أن لذا فإن الرمل لا يكون من طواف الإفادة أني عايشة طواف al-ifada eh, àyè ṣe tọ́wáfù al-ifada tọ́wáfù láti máa ń ṣe tọ́wáfù náà bákan náà kama dala alayhi al-hadith gẹ́gẹ́ ti sọ kama la yakunu fi tọ́wáfù al wahanatihum humal Yathriba ibà tí máa ń mú ara Mẹdínà ṣe kí ni ti mú wọn ẹ̀ẹ́dì láti ti kọ́rẹ́ lọ́wọ́ ti rú ibà wà lára wọn ìtàn kẹfìrí sọnù ìgbà sánà fífẹ́ wọlé fàmọ́rọ̀ nàbí ọ̀sánlá ayẹ́rùmọ̀lù àṣewàtò sálàtà ànáyè wa pa àwọn sọ̀rọ̀ àbàlá ti pé mẹ́ta tẹ́ kọ́ tẹ kẹ́mọ̀ ọ̀pọ̀kùnrin ni láti wà pé nígbà mí ń bẹ téèyàn bá ṣe nǹkan àìpé nǹkan rẹ̀ mí ń gbà mí ẹni lójú ogun gan tó bá pé nǹkan yẹn by the Atari pé àyè tó jẹ́ important kan pé yẹ gbọ́dọ̀ dúró síbẹ̀ pé ọ̀sẹ̀ tó yá mo gbà kí ẹ kàn dúró láti fẹ̀gbẹ́ lẹ́lẹ̀ kó sinmi díẹ̀ kó sì máa lọ. ìtumọ̀ pé ayẹyẹ ò tó ní ẹ̀ṣà kan pé èyí tẹ́ ẹ sí ajé ẹgbẹ̀rún jẹ́ àìsàn pé ní mọ̀hásọ́ láti lọ́ọ́ lájúkò lẹ́yìn ìjọ ti agbóran ìjọ mẹ́rin lájúkò lẹ́yìn ìgbà ìjọ mẹ́rin sọ̀hí tájúkò lẹ́yìn ìjọ ta agbóran ìjọ mẹ́rin. jẹta gbọrọ àyọ jẹta gbọrọ àkàpọ. ẹnitọ́ kájọ àmọ́ tá a jẹ́lẹ̀ fìyà mi ayọ̀lẹ́jọ ilé máa tọ́ ẹ̀ fún wọn lọ. ẹnitọ́ àjọ mẹ́ta anábì jíjọ mẹ́ta ẹ̀ ta. sábà ti jíjọ mẹ́ta ẹ̀ ta nímìnà iṣẹ́ àjẹjẹ gíní. ẹnitọ́ bá rí kábàdé kó lọ tọ́ wá fún. Equity gbẹ́rù rẹ̀ báyìí wọ́n àgbẹ̀ síbi kó tọ́ àbùkù mọ́ lọ. bọ̀dọ̀ ẹgbẹ́ ní bóyá tún lọ dúró de mọ́tò àwọn tẹ̀ ń gbé báàgì ní nǹkan díẹ̀ tó tó ṣe lẹ́yìn ìgbà kò sí tó burú. káàkiri ọkùn tí àtàjọ fẹ́ lọ àtàjọ fẹ́ wọ mọ́tò ní mọ́tò náà ṣe ń dì wọ́n sásìkò báyìí kótó àbùtọ́ lago mọ́kànlá wọ́n sì ń di bí aago mẹ́ta ẹ̀rí mọ́tò tí ó gbé wọn mí tọ́ ẹ̀rọ ṣé ìrìn àjò náà sáà nàfẹ́ ṣe ẹ̀yìn òun ti ká ẹ ti tọ́ àbùtọ́ lago mọ́kànlá ẹ ti lọ sí ẹ̀yà tó lọ sí mi ó ti pẹ́ sígbà tí. bá jẹ́ ni pé ọ̀sẹ̀ tán ní nǹkan bíi aago márùn-ún ọba tó ní ẹ lọ́mọ ni àwọn pé kájí ó dọ̀la jàre tọ́tún wá dúdú níjọ́ kejì wọ́n tọ́ ti lágbàtọ́ ti lọ́ọ́ dágbére fún ilé ọlọ́run tí wọ́n tọ́ tún wá fẹ́ ṣe. ló di sẹ́yìn ta níṣẹ́ pọ̀ ní dágbére ti ní èyí ó ti parí iṣẹ́ hajj ọlọ́kàlù wọn náà fi mo ṣe tọ́wá fún ìlúfàdọ̀ yẹn kú dání ẹ méjèèjì bá ó máa lé kí tó wá wá rọ́ṣìn yìí ìjọ tí bá tún ní lọ kí tó wá ṣe mi kú dání ẹ méjèèjì kọ́ ẹ pé wà tó ń ṣe tọ́wá fún ìlúfàdọ̀ náà lọ dání ẹ. tó fi tọ́wá fúnlẹ̀ lọ́ndì ten ojú kò jamara tó kó bọ̀rọ̀ ọ̀dìlẹ́mi ojú ìdí ojú ní bàdà sàwọn ojú lọ twelve oyó kò ní mìnẹ́lọ twelve ní àbótiẹ̀ tó fi thirteen fún ìgbà tó wá padà sí mẹ́ka ó wá lọ ṣe tọ́wá fún ìfádàn ó wá ti àníyàn ọ̀dà pẹ̀lú bá kú ṣe náà ń gbé báàgì mi ó jáde lọ.